orúkọ mi ni Mr. Baudin Saheed iṣẹ́ handknitting òun ni mò ń ṣe ìyẹn tí wọ́n ń pè ní iṣẹ́ ọlọ́wọ́ mo wá láti Ogun State ní Abẹ́òkúta. ọ̀dẹ̀ alápá máa ṣiṣẹ́ olówó fẹ́ flex o no food for lazy man pàdé double your work o. náà nípa bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ yìí nípìnlẹ̀ kò sínú ọkọ mi pé mo fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ àtọ̀ àmọ́ ní ọjọ́ yẹn ni èmi àtàfà mi ìrìn parapọ̀ àjọ ń rìn àwa kọjá níwájú ibiṣẹ́ kan tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́wọ́ tí mò ń ṣe lénìí tí wọ́n ń ṣe ń bẹ̀ àfà mi wá pè mí sàkíyèsí pé ó wá ń béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ become ní ọjọ́ iwájú mo ní eh, accountant ni mo fẹ́ ṣe ọwọ́ awò mí ọwọ́ ẹ̀rìn músẹ́ ọ ní ókè èmi náà fẹ́ lọ́bẹ̀ láti máa lọ kówó jẹ àbí ní ẹ kò sóhun tó bàdí ń ọ ní à mo ń wo àwọn ọ̀rẹ́ mi méjèèjì tí mo ní ìyẹn Khalik àti Abdullah so tó já pé àwọn pírẹ́ǹtì àwọn náà ní pé ọwọ́ wọn gbé sókè díẹ̀ wọ́n wá ní mo dẹ̀ mọ̀ bí àwọn pírẹ́ǹtì tèmi ṣe rí mo rí pé wọn ò rí bákan náà àwọn wá gbà mí nímọ̀ràn wọ́n gbà mí níyànjú pé kí lọ kọ́ iṣẹ́ ọwọ́ yẹn tí ń ṣe iṣẹ́ abẹ́rẹ́ àti òwú ìgbà tí wọ́n sọ fún mi tí mo kọ́kọ́ gbọ́ wọ́n kọ̀ wípé ah iṣẹ́ yìí ó fẹ́ sound funny then àwọn èèyàn tó bá ń rí olúwẹ̀ tó ń ṣe wọ́n á fẹ́ máa wò pé àríwú ah, iṣẹ́ òde dé yìí wọ́n kò fẹ́ rí bákan nínú ọkàn mi so wọ́n máa náà fún mi ní ọ̀sẹ̀ kan kí lọ fi rò mo wá rò throughout ọ̀sẹ̀ yẹn gbàdá wa conclude wọ́n á lọ bá àfa àfa mi yẹn wọ́n wá ní mo á sọ fún wọn pé iṣẹ́ yẹn iṣẹ́ tó ní kí lọ ṣe yìí ó ti wù mí láti ṣe é so àfáà mi wá lọ bá ọ̀gá mi ọlọ́ba ń bá wọn sọ̀rọ̀ so wọ́n dẹ̀ ní ìgbà báyìí báyìí báyìí báyìí ní kí wá bẹ̀rẹ̀ so mo sì lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn mo dẹ̀ spend two years ní ibẹ̀ nígbà tó yá mo ṣe graduation mo sì ní certificate mi ní ilé. anything wey you wan to you go get am if you work. mo wàgbọ́ alágbó ṣiṣẹ́ o stop living fake life. iṣẹ́ tí mò ń ṣe yìí bí a bá ní ká máa fojú wò a fẹ́ máa fi ojú wípé iṣẹ́ kan ni tí ò lè mú owó wá àbí iṣẹ́ kan ni tí ó já sí pé kò lè kò lè sànyàn di ẹni ńlá ẹ ìwé ìwé báyìí kò rí bẹ́ẹ̀ o iṣẹ́ tó wà òkè ni tó dẹ̀ mú owó wọlé fún ni dáadáa oye so àwọn àwọn ohun tí mo ti gbé ṣe látara iṣẹ́ tí mò ń ṣe yìí kò ló ń kà so nínú ẹ̀ náà ni mo ti rí owó bí a ti pé mo fi gbalé so látara iṣẹ́ yìí náà ni Ọlọ́run ti ní kí n rí àwọn changes kọ̀ọ̀kan so iṣẹ́ tó wà òkè ni tó dẹ̀ máa mú owó wọlé fún ni. Ororo no be cool dog. Pussycat no be tiger. Monkey àtọ̀ sí chimpanzee. Wákì o, wákì o. Àwọn ìpèníjà tí mo ti rí kò pọ̀ much. Pàápàá jùlọ nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí bí kábẹ́rẹ́ gúnyàn lọ́wọ́ ìyẹn kò kò sí ibi kan tí èèyàn fẹ́ yẹ̀yẹ̀ sí kò sọgbọ́n kí ẹ̀ máa wáyé agẹ́ máa ó máa ń gúnyàn lọ́wọ́ nígbà tí wọ́n máa kọ́ bẹ̀rẹ̀ àmọ́ tó bá padà yá tó di pé iṣẹ́ yẹn ti mọ́ra tán abẹ́rẹ́ ò ní máa gúnyàn lọ́wọ́ mọ́ nígbà tí èèyàn bá ti bá sábà láti máa ṣe so ìpèníjà tí mo lérò pé ó wà níbẹ̀ náà nìyẹn kò fi bẹ́ẹ̀ sí challenges tó pọ̀ lọ títí lórí ẹ̀ iṣẹ́ tó rọrùn ni tí ò dẹ̀ náyàn lówó jùlọ ká tó bẹ̀rẹ̀ so capital tí èèyàn máa fi bẹ̀rẹ̀ ó ó kéré púpọ̀. bọ́tà ló bì fọmọ ń kí o ìwọ náà fẹ́ ṣe bí gbọ́ fàájà ń ṣe fọ́ọ̀lẹ̀ o wá kí o tẹpá mọ́ṣẹ́ o tẹpá mọ́ṣẹ́ wá kí o wá kí o. ẹ ọjọ́ tí mo fẹ́ lè sọ pé inú mi bàjẹ́ nígbà ní nígbà tí mo ṣe ń kọ́ iṣẹ́ yìí lọ́wọ́ ó wà nínú àwọn ọ̀rẹ́ mi jásí pé tó bá ń kọjá lọ tí wọ́n rí mi tí mò ń ṣe iṣẹ́ yìí tí mò ń ṣe àmọ́ àrínà tẹ́lẹ̀ kọ́kọ́ máa wọ́n á rẹ́rìn-ín músẹ́ pé à ṣé iṣẹ́ náà ni ẹnì ń ṣe báyìí tí wọ́n ń fi ojú kékeré wò àmọ́ adúpẹ́ fọlọ́mọba lè ní àwọn náà ti rí i pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tí mò ń ṣe ń gbà yẹn ó ti padà wá dín nǹkan fún mi ní èní so wọ́n ti wá realize pé iṣẹ́ ni àwọn tó ń fi mí ṣe ẹ̀yẹ lánàá yìí wọ́n ṣe wà lẹ́nu wípé wọ́n ń wá iṣẹ́ kiri ní èní èmi tó fi ń ṣe ẹ̀yẹ ọlọ́run ti ní kí n rí ohun mèremère kí n gbé ṣe látara iṣẹ́ tí tí mò ń ṣe. anything wey you want o you go get am if you work. wọ́n wá gbọ́ alágbó o stop living fake life. ọjọ́ tí inú mi dùn jù àkọ́kọ́ nígbà tí mo fẹ́ ṣe freedom inú mi dùn púpọ̀ pé alihamdulilah ọlọ́run ní kí mo mo mo kọ́ iṣẹ́ tí mo dẹ̀ yọ wọn tí ń bẹ̀ tọ́lọ́ wọn kọ́lára pé kí n kí tún ṣe freedom ń bẹ̀ so ní ọjọ́ àwọn ọjọ́ tí ń dẹ̀ tó máa ń dùn nígbà tí wọ́n bá gbé iṣẹ́ wá tó níye lórí dáadáa tó àwọn iṣẹ́ kan wà tó yẹ pé tó bá gbé wá owó ibẹ̀ máa ń pọ̀ máa ń pọ̀. òróró no be cool dog eh. pussycat no be tiger oh. monkey àtọ̀ sí chimpanzee wákì ó oh, wákì ó. Oh. ẹ̀ẹ́n gbìyànjú tí mo lè gbàjọba lé lórí kò sóhun tó gún bẹ̀ tí ìjọba bá dá iléeṣẹ́ lẹ̀ tí wọ́n wá ń fi àwọn èèyàn sí àwọn èèyàn tí wọ́n ń ṣe irú iṣẹ́ mi tó fi sí irú ibẹ̀ kọ́ máa ṣe irú iṣẹ́ tí mò ń ṣe kí a fi ká fi òwú sínú abẹ́rẹ́ ká fi abẹ́rẹ́ àti òwú ká fi kó iṣẹ́ iṣẹ́ sí aṣọ láláì ní lílo machine iṣẹ́ kan ni tó tó wà òkè so kò kò sún tó burú káwọn ìjọba kí kọ́ máa kí wọ́n establish àyè kan kọ́ dẹ̀ gba àwọn èèyàn síbẹ̀ láti máa ṣe irú iṣẹ́ yìí àrọ̀ ìjọba kí wọ́n kí wọ́n gbé irú ìgbésẹ̀ mẹ́. anything wey you want o you go get am if you work o wọn wá gbọ́ alágbo ṣiṣẹ́ o stop living fake life. wọ́n ní rírò ní tènìyàn ṣíṣe ní tolúwa so oríṣiríṣi èrò náà là ń rò là ń gbà lérò lórí iṣẹ́ yìí nínú tí mò ń gbà lérò ni pé wọ́n máa fi di bíi ọdún bíi mẹ́rin sí márùn-ún sígbà tá a wà yìí ẹ kí ọlọ́run kó gbà fún wa mo ń gbìyànjú kó jásí pé màá ti wà ní àyè kan tó yẹ kó ó máa ó máa tóbi díẹ̀ tó wàá gba àwọn télọ̀ síbẹ̀ àtàwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ tí tí mo ṣe jásí pé táwọn télọ̀ bá ti ń parí aṣọ wọn tí wọ́n wọ́n máa fún àwa tí à ń ṣe iṣẹ́ ọlọ́wọ́ sí aṣọ wọ́n máa fún wa láti kó iṣẹ́ sí i kò dẹ̀ kò kò yẹ pé ó dìgbà tí ehm, kò ehm, lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wọ́n aṣọ tán tó ti parí ẹ̀ tán ni télọ̀ ṣe máa ń fún àwa tá à ń kó iṣẹ́ sí iṣẹ́ ọwọ́ sáṣọ láti kó iṣẹ́ sí aṣọ èso eléyìí wà níbi ìrọ̀rùn tí iṣẹ́ wa tí ó mú wá unlike àwọn iṣẹ́ machine tí àwọn èèyàn ń ṣe kó jásí pé kí wọ́n tó parí aṣọ ni wọ́n ti máa ń gbé lọ fún wọn àmọ́ ní ọ̀dọ̀ tiwa wọ́n á ti parí aṣọ tán kí wọ́n tó gbé wá fún àwa ká tó ṣẹ̀wá kó iṣẹ́ sí i. bọ́tà no be for monkey o ìwọ náà fẹ́ ṣe big boy swaga ń ṣe fọ́lẹ̀ o. wákì o wákì o. ọ̀rẹ́ mi tẹpá mọ́ṣẹ́ o. tẹpá mọ́ṣẹ́ wákì o wákì o. mo máa gba àwọn ọ̀dọ́ níyànjú kí wọ́n gbìyànjú láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ ẹlẹ́kejì ni wípé kíkọ́ iṣẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa ń léwu pé ó máa ń disturb education kò dé àwọn lọ́wọ́ education ọ̀tọ̀ iṣẹ́ ọwọ́ ọ̀tọ̀ bí èèyàn bá ti parí secondary school eh? kó fi kó try láti fi bí ọdún méjì sílẹ̀ láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ kó tó di pé ó wọ higher institution méjì ò dé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn graduates ni wọ́n wà ń ta lẹ́ni tó yà sí pé wọ́n sì ń wá iṣẹ́ kiri ojoojúmọ́ ni wọ́n fi ń mú pálí káàkiri tó yà sí pé dèní náà wọn ti rí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe so ohun tó dáa jù náà ni pé kéèyàn ti ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́ kó ti mọ̀ nípa iṣẹ́ ọwọ́ kan ṣíwájú kí o tó wọ higher institution so tó máa fi parí institution yẹn á tún wá fi ìmọ̀ tó ti ní nípa ìwé yẹn á lè fi gbé iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ti ní á lè fi gbé e lárugẹ so ohun tó dáa ni kí ọ̀dọ́ kó ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́ ó dáa púpọ̀ ju kí wọ́n máa lọ ṣe yahoo yahoo àbáwọn kan tó jọmọ́ bẹ́ẹ̀ kán máa lọ ṣe kiri eléyìí ò bójúmu tó so kọ́lọ́n kó ṣàánú gbogbo àwa ọ̀dọ́. ọ̀rẹ́ alápá máa ṣiṣẹ́ olówó fẹ́ flex o no food for lazy man pàdé double your work o. ní ẹ̀kún sí orúkọ mi ni Miss Baudin Saheed tí mo jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ hand knitting èyí tí à ń pè ní iṣẹ́ ọlọ́wọ́ kíkó sáṣọ so ìgbìyànjú tí mo ti fẹ́ tẹ̀síwájú nínú ìgbìyànjú tí mo ń gbà wá ọ̀dọ́ ni pé kí a gbìyànjú ká ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́ àwọn Yorùbá wọ́n ní iṣẹ́ òun lògùn iṣẹ́ ẹni tí kò ẹni tí ò bá níṣẹ́ ọwọ́ tí ò bá níṣẹ́ ọwọ́ lọ́wọ́ tó fi ń jẹun yóò ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ because ojoojúmọ́ la fi ń bùkátà sí owó kò lè kankan tó lè mú wá fún wa ju pé ká ṣiṣẹ́ lọ ẹni tó bá tún wá lò ní kọ́ṣẹ́ àbí kò ní ṣiṣẹ́ á ṣe nǹkan míì tí ó mú owó wá fún ní nǹkan tó yá sí pé ọlọ́run ọba ò fẹ́ tíjọba náà dẹ̀ fẹ́ so ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun pé ọlọ́run ẹ jẹ́ ká gbìyànjú ká lọ kọ́ iṣẹ́ ọwọ́ tó kọ́ lọ́n kó gbà fún wa lẹ́ẹ̀kan sí Orísun iléeṣẹ́ iléeṣẹ́ kan ni tí ó wà òkè tí wọ́n ń gbìyànjú láti jẹ́ kí àwùjọ kó kó dáa so ẹ̀yin èèyàn wa nílé ẹ jẹ́ kí a ká ká ká gbìyànjú ká máa wò ká máa wò Orísun. Eh, kọ́nà má jẹ́ kí iléeṣẹ́ náà kú jóná kọ́nà má jẹ́ kí iléeṣẹ́ náà kí ó bàjẹ́. anything wey you want o you go get am if you work. mọ̀wá gba alágbó ṣiṣẹ́ o stop living fake life.